ẹ wo èmi gan ṣáà láti ṣe kíni láti gbẹ́sẹ̀ nítorí pé kíni twenty twenty yìí àti gbẹ́sẹ̀ wọnú ògo wa ohun re ohun ayọ̀ ohun ìdùnnú ohun ìgbéga ohun àṣeyọrí la máa ṣe kíni la máa máa gbé ṣe ní twenty twenty yìí láṣẹ Èdùmàrè eléyìí ni mo fi kí yín káàbọ̀ sórí abala campus gist gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ orí abala yìí láti máa mú wá fún yín ohun gbogbo tí ó bá ń ṣẹlẹ̀ ní àwọn campuses wa lórílẹ̀‐èdè nàìjíríà orí abala yìí náà láti máa ń jẹ́ kí àwọn òbí kí wọ́n mọ àwọn ìwà tí stúdẹ̀ǹtì gbogbo àwọn ọmọ wọn tàbí àwọn olùkọ́ wọn tí wọ́n ń wò ní gbogbo ilé ìwé tí wọ́n bá wà. orí abala iná láti máa ń jẹ́ kí àwọn lecturer àti àwọn student kí wọ́n mọ àwọn ìgbésẹ̀ tó tọ́ láti gbé àti àwọn ìwà tó tọ́ tàbí èyí tó kùn díẹ̀ káàtó láti ṣe kíni láti pè wọ́n sí àkíyèsí orí abala yìí láti máa ṣe kíni láti máa mú gbogbo ẹ̀ wá fún yín orí abala yìí náà la dẹ̀ ti máa ṣe kíni láti máa fún yín ní àwọn ọ̀rọ̀ ìṣítí àwọn ìmọ̀ràn àwọn ìgbésẹ̀ àwọn ohun àmúlò tó ń pé tí gbogbo àwọn ọmọléèwé bá wà ní wọ́n lè ṣe kí ni wọ́n lè kọ́gbọ́n látàrẹ̀ wọ́n lè mú lò wọ́n lè fi ṣe ehm, àríkọ́gbọ́n àwòkọ́ṣe nínú gbogbo àwọn ohun tí wọ́n bá ń wò lórí abala campus gist Tóyìn Abdul ní orúkọ ti tèmi ṣé wàá rí lọ́sẹ̀ yìí hmm, kí ni mo ní fún yìí ah, lọ́sẹ̀ yìí lọ́sẹ̀ yìí ẹ máa wọ́n pé ah, ìdùnnú ẹ̀rín ayọ̀ ni mo fi pàdé yín lọ́sẹ̀ yìí bẹ́ẹ̀ ni nítorí pé 2020 yìí àjọ máa rẹ́rìn ayọ̀ kalẹ̀ ni kí wá ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lọ́sẹ̀ yìí òun náà ni gbogbo àwọn jam students àwọn tó ti ṣe tán JAMB tí wọ́n ń try láti ṣe kíni àwọn tó ń try láti create àwọn profiles wọn ni o tàbí àwọn tó ń try láti ṣe change of course or change of date of birth ni tàbí institution a ṣàkíyèsí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà gbogbo àwọn students tí wọ́n fẹ́ wọlé yìí wọ́n máa ń ṣe kíni wọ́n máa ń ṣe ó máa ń dàbí nǹkan tó nira díẹ̀ fún wọn láti ṣe àti wípé gbogbo àwọn centers tí wọ́n máa ń lọ cyber cafes tí wọ́n máa ń lọ wọ́n kàn máa ń gbowó lọ́wọ́ wọn ni wọ́n máa ní òkè ó yá mówó wá a máa bẹ́ẹ̀ create profile mówó wá a máa bẹ́ẹ̀ ṣe change of um, course ẹ mówó wá a máa bẹ́ẹ̀ ṣe change of institution ẹ gbogbo àwọn nǹkan tí a fẹ́ ṣe kí ni tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lọ́sẹ̀ yìí òun nìyẹn àmọ́ ká wá mú ní kí ni ní ètò létò ní tẹ̀lé ń tẹ̀lé àkọ́kọ́ tí máa kọ́kọ́ sọ̀rọ̀ lé lórí lọ́sẹ̀ yìí òun náà ni bí a ṣe ń ṣe kí ni bí a ṣe ń create profile gẹ́gẹ́ bí ẹ̀yin tí ẹ fẹ́ ṣe kí ni tí ẹ fẹ́ wọ institution ọ̀ tí ẹ ti ń ṣègbésẹ̀ láti wọ institution tàbí ẹ ti ṣe tán ẹ wá fẹ́ ṣe regularization ṣe mọ̀ kan tí wọ́n máa ń pè ní regularization bóyá most times bóyá part time lẹ ṣe ẹ wá switch sí full time ẹ need àti ṣe regularization ṣóyìn ẹ̀yin tàbí institution change of institution tàbí ẹ̀yin tí ẹ rò pé ẹ fi jamb wọlé ẹ ní ìdá ti ṣe kí ni ẹ ní ìdá ti create profile láti ṣe regularization yín báwo la dẹ̀ ṣe lè create profile yìí torí profile yìí gangan ló máa ń wà difficult fún àwọn students láti create ṣẹ́rí tí ẹ bá ti ṣe jamb rí ẹ ti ní profile pẹ̀lú jamb nìyẹn automatically ẹ ti ní profile nǹkan tẹ́kọ̀ máa ṣe ní wípé ẹ̀yin tẹ́ bá ti ṣe jamb rí tẹ́ bá sì ṣì rántí email tàbí gmail àti password tí ẹ fi ṣí profile yín nígbà yẹn nígbà tí ẹ fi kọjá mi nígbà yẹn tí ẹ bá ṣì rántí kò bá jẹ́ two years ago three years ago four years ago lẹ ṣe in as much tẹ ṣì rántí gmail tí ẹ lò àti password tẹ lò ẹ ṣì ní access láti lo profile yẹn fi ṣe any other thing tí ẹ bá fẹ́ ṣe pẹ̀lú àwọn JAMB àmọ́ tí ẹ bá wò wípé ẹ ṣe JAMB bóyá WAEC lẹ́kọ̀ọ́ fi wọlé tàbí bóyá neco or gce lẹ fi wọlé direct tẹ wá wò pé ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ wá create file pẹ̀lú àwọn jamb cbt centers lẹ máa lọ ṣẹ̀dẹ̀ rí àwọn cbt centers yẹn wọn ò kí ń pọ̀ profiles nìkan làwọn máa ń create fún yín táwọn bá dẹ̀ máa create fún yín ẹ má gbàgbé anytime tẹ bá máa create profile ẹ má ṣe mistake tẹ bá mọ̀ pé ẹ ti ṣí ẹ ti ní profile pẹ̀lú jamb tẹ́lẹ̀ ẹ wá fẹ́ tún profile create gmail tẹ́ bá ti lò pẹ̀lú àwọn jamb tẹ́lẹ̀ ẹ lè tún lò mọ́ o mo tún tún sọ lẹ́ẹ̀kan sí gmail tí ẹ fi ṣí profile yẹn tẹ́lẹ̀ pẹ̀lú wọn ẹ lè tún lò mọ́ ẹ máa ní láti create gmail míì láti fi create profile tuntun ọ̀tọ̀ láti fi lè ṣe kíni láti fi lè wọ profile wọn ọ̀tún òun ló nǹkan tí mo ṣàkíyèsí lélẹ́yìn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn tó ti already create profile tẹ́lẹ̀ tó ti wá gbàgbé gmail tó lò tàbí password tí wọ́n lò tí wọ́n ti gbàgbé ẹ̀ wọ́n máa ń find it very difficult láti create profile míì fún wọn ìdí ẹ̀ ni mo ṣe wá ràn yín tí mo ń bẹ̀ yín tí mo ń sọ fún yín nísìnyí tí mo ń ṣe àlàyé ẹ̀ fún yín fún gbogbo ẹ̀yin tí ẹ bá sì gbàgbé gmail yín tàbí password yín ẹ ní láti lọ sí tv centers láti lọ ṣe kíni láti lọ create tuntun tuntun tẹ́lẹ̀ máa create ni pé ẹ máa need gmail tuntun gmail tí ẹ lò fún old gmail tí ẹ lò fún ìyẹn máa lò ẹ máa create new gmail àti password tí ẹ máa fi ṣe kíni tí ẹ máa fi ní access fún jam site yín tàbá lè wá wò fún àwọn fún tàwọn tó fẹ́ create profile nìyẹn fún àwọn tó fẹ́ ṣe kíni tí wọ́n fẹ́ ṣe change of um, date of birth bóyá day lọ fẹ́ change ni o bóyá date ibẹ̀ lọ fẹ́ change tàbí month tàbí year lọ fẹ́ change ọ̀tọ̀ wáyé correction of name lẹ fẹ́ ṣe bóyá ti lọ ṣi orúkọ yín gbé síra wọn ẹ má jẹ́ ká tanra wa kàfé ò lè bá yín ṣe o ẹ lọ sí nearest jam center kí ẹ ṣe kíni kí ẹ lọ síbẹ̀ àwọn ọlọ́ máa ṣe kíni náà máa login sí site sí profile sí site wọn tẹ máa ra ó máa ní form tẹ máa fill tọ́ máa bá yín ṣe kí ni tí wọ́n máa bá yín ṣe. tẹ bá fẹ́ ṣe change of institution ẹ má ṣe mistake nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà kíní yìí ti jẹ́ kí àwọn ẹlòmíì ṣe kíni kí wọ́n ti di drop out láláì lérò àwọn míì gan ti lò bíi two three years kí wọ́n tó mọ̀ pé àwọn need láti ṣe kíni láti gba form change of institution nǹkan tí mo rí ni mò ń sọ nítorí pé ó ní ìjọ́ tí mo lọ sí JAMB Center tí mo lọ ń ṣe àwọn ìwádìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ káàkiri la máa ń rìn ká lè wá fún yín ní kíni ní full details. nígbà tí a fi tí mo fi wà níbẹ̀ ó ní particular girl kan ó ti wà ní school change of institution kò gbà kì tí wọ́n ń ṣe institution Nigeria institution láti Togo ó wá switch wá sí Nigeria wọ́n ti bá ṣe bó ṣe máa ṣètò bó ṣe máa wọlé in fact ó ti kọ exam ní school ẹ̀ ó ti gba matric number ó ti ṣe everything but unknowing wípé ó need láti gba form lọ́dọ̀ àwọn jamb so that jamb ma recognize ẹ̀ as bona fide student ó ní láti gba form láti fi ṣe kíni láti fi ṣe change of institution ọlọ́run sì kẹ́ nítorí pé kíni ọdún méjì nìkan ló sì lò tó fi tètè mọ̀ pé à òun máa nílò àti gba form láti wá ṣe kíni láti wá ṣe regularization nísìn ó máa need láti bẹ̀rẹ̀ láti o level torí JAMB ṣẹ̀ṣẹ̀ recognize ye as student ni year to wá gbà yẹn ni ibẹ̀ lẹ́dẹ̀ ti máa rẹ́ lòmíì ẹlòmíì tẹ̀wà tó epo ti wọ four hundred level ọ̀ ó ti dé HND two kó tó realize pé òun need àti gba form change of institution ẹ jọ̀ọ́ ẹ má máa jẹ́ ká máa mistake yìí Taba mo pé bóyá a choose a mú institution kan àfẹ́ ẹ má kàn rò bóyá ẹ kàn lè lọ sí any cafe kẹ́kọ̀ọ́ lọ click ní site jam kẹ́ wá wò ó pé àwọn tó wà ń bẹ̀ tó wà ní cafe yóò máa ṣe kí ni wọ́n máa bá yín ṣe ẹ má jẹ́ àtàn yín ẹ má jẹ́ kí n tàn yín kò sí nǹkan tó lè bá yín ṣe ń bẹ̀ o mo máa advice yín láti lè rí èsì tó tó tó yẹ so that ẹ ní ní issue later kò ní sí pé ńgbà tí ńgbà tí mistake kankan mo máa advice yín kí ẹ ṣe kí ni kí ẹ lọ sí jamb office fúnra yín ẹ lọ sí nearest JAMB office tó wà nítòsí kí ẹ lọ ṣe kí kí ẹ lọ gba change of form àwọn kankan ló máa ṣe tí kò ní sí mistake tí kò ní sí error kankan níbẹ̀ mo rọ̀ yín ni mo gbẹ̀ ni gbogbo ẹ̀yin students tí ẹ kò lè rí pé ẹ kò lè lọ sí cafe lọ ṣe anything and again gbogbo ẹ̀yin tó ń pè bóyá tẹ bá fẹ́ spell orúkọ yín hmm, most times mo máa ń sọ fún àwọn students tí wọ́n bá wà ní institution pé kí wọ́n má máa ṣe most times mo máa ń sọ fún àwọn students tí wọ́n bá fẹ́ wọ ayé institution pé kí wọ́n má máa ṣe mistake lọ́dún àwọn tó wà ní business center kì í ṣe pé wọ́n kàn máa sọ fún wọn pé à mo fẹ́ gba fọ́ọ̀mù fẹ́ wọ higher institution wọ́n á kàn kọ details wọn fún wọn máa kúrò ń bẹ̀. ìgbà míì wọ́n lè má rí handwriting yín nǹkan tó bá rí ló máa kọ wọ́n lè misspell lórúkọ yín kẹ́ má mọ̀ change and eh, date of birth yín gan wọ́n lè gbé síra wọn kẹ́ má mọ̀ bọ́tẹ́yìn fúnra yín bá wà ń lórí ìjókòó pẹ̀lú wọn ẹ máa ṣe kíni ẹ máa mọ nǹkan tí wọ́n ń tẹ̀ nǹkan tí wọ́n ń tà ibi tí mistake bá wà ẹ máa mọ̀ òun ló máa ń fa gbogbo error change of date of birth change of um, error in correction of name nǹkankan ẹ má jẹ́ ká máa ṣe mò ń ṣe mò ń fẹ́lẹ́ ṣe ìkìlọ̀ fún ẹ̀yin tí ẹ ṣe kíni tí ẹ fẹ́ kọ JAMB any exam ẹ má máa jẹ́ kó máa jẹ́ pé business center ló máa máa bá yín kọ details yín láì ṣe pé ẹ wà ń bẹ̀ ẹ wò ó láì ṣe pé ẹwà ń bẹ mo ò ní àkókò mọ́ àmọ́ tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ máa ṣe kíni máa tún máa continue máa tún máa ṣe kíni máa tún máa já yín lábọ̀ bẹ ṣe máa ṣe ìgbésẹ̀ láti wọlé so that ẹ ní ṣì ẹ ní ṣì ìgbésẹ̀ gbé lórí bí ẹ ṣe máa wọ institution yín lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè èrè ìdí tí ẹ fi ń lépa láti wọ skul náà á di ṣíṣe lágbára Ọlọ́run fún gbogbo ẹ̀yin tẹsí wá wà ní institution náà nǹkan tó máa mú yín má bẹ̀gbẹ́ pé ẹ ní rè o nǹkan tó máa mú yín ṣe tán tó máa dàbí pé àdá ah, ah, ìnà kí ló dé tí mo fi lọ skul gan lágbára Ọlọ́run kò ní ṣẹlẹ̀ sí ìkọ̀kànnù wa àṣẹ láyọ̀ lálàáfíà láò ṣe kí ni láwùjọ ṣe ìgbádùn gbogbo schools tí ní láwùjọ ṣe ìgbádùn ní gbogbo schools tí a a ò ní rí jù báyìí lọ lórí campus gist tọ̀sẹ̀ yìí orúkọ tèmi ṣì ni Tóyìn Abdul ṣé wàá rí tí bá fẹ́ ṣe ìpolówó ọjà yín àwọn Orísun TV aṣèkínní àwọn àǹkàlẹ̀ fún yín ẹgbẹ́ wá fún wọn at Orísun TV tẹ́ bá pé TY Classic fúnra rẹ̀ lẹ́fẹ́ tẹ̀lé ẹ lè tẹ̀lé mi lórí Facebook Latifat Tóyìn ẹ lè lè tẹ̀lé mi lórí Instagram TY underscore classic ire ayọ̀ ìdùnnú la ó fi ṣègbádùn ọdún yìí ó dàbọ̀.